gígùn gígùn gígùn gígùn means length gígùn means length bá mi wọn gígùn aṣọ mi bá mi wọn gígùn aṣọ mi